ìdílé mi. ìdílé wa. ìdílé mi ó ní ìpìlẹ̀ ọjọ́ ọ̀la mi wọ́n ní ohun tí a bá fi sílẹ̀ ó ní ẹnu ewúrẹ́ ń tó ẹ má jẹ́ ká fi ọwọ́ yẹpẹrẹ mú ìdílé wa nítorí ènìkọ́ nítorí ọjọ́ iwájú ni ẹ wò ó ní àṣẹ Ìdùmarè ìdílé wa kò ní bàjẹ́ nítorí ìdílé mi ó ní ìpìlẹ̀ ọjọ́ ọ̀la mi. ìdílé mi ìdílé.